lónìí a fẹ́ kọ́ ẹ̀kọ́ lórí balancing chemical equation ọ̀pọ̀lọpọ̀ akẹ́kọ̀ọ́ pàápàá àwọn tó wà ní ẹ̀kọ́ kẹfà tí a dẹ̀ sẹ́ pé bí a tó wà lẹ́sẹ̀ three ni wọ́n máa ń wò pé ọ̀pọ̀lọpọ̀ wọn ló sì ní ìdojúkọ nínú ẹ̀kọ́ yìí wọ́n ní ìdojúkọ lọ́pọ̀lọpọ̀ ohun tó yẹ kán ti mọ̀ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ní àti ss one ṣùgbọ́n wọn ò ní orí ọ̀fẹ́ yálà nítorí pé àkókò tó fún àwọn olùkọ́ láti kọ́ wọn dáadáa nítorí pé láàrin eh, ìṣẹ́jú ogójì tàbí kó má tiẹ̀ tó yẹn ni olùkọ́ àtẹ́pọ̀ fẹ́ sáré fi kọ́ ogbó léyìí wọ́n sì ti ní àwọn eh, ìlànà ẹ̀kọ́ tó yẹ kí wọ́n tẹ̀lé ṣùgbọ́n àǹfààní ni ó jẹ́ fún wa mo sì fẹ́ kí gbogbo akáfara balẹ̀ ká mọ̀ nítorí pé ẹ̀kọ́ yìí á fún wa ní orí ọ̀fẹ́ pàápàá nígbà tá a bá fẹ́ ṣe titration ní ní ní láàbù wa pé a fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe pé a fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn titration kan níwọ̀n ní inú àwọn ní láàbù a máa nílò àwọn kinní yìí dáadáa yóò ràn wá lọ́wọ́ nítorí ìdí èyí mo rọ̀ wá ẹ jẹ́ ká farabalẹ̀ tá a bá sì ní àwọn ìbéèrè lẹ́yìn ohun gbogbo àyè ṣí sílẹ̀ láti béèrè. lákọ̀ọ́kọ́ à ń sọ̀rọ̀ nípa balancing chemical equation báwo la ṣe fẹ́ ṣe ṣé ló dàbí ìgbà tá a bá fún ọmọ tá a bá fún wa ní ẹ̀wà àti ìrẹsì. lákọ̀ọ́kọ́ a ti mọ̀ pé kí ni ó fẹ́ jáde láti inú ìrẹsì àti ẹ̀wà a ti mọ̀ pé ráìsì àtẹ̀wà tá a bá sì papọ̀ á fún wa ní kí ni o ráìsì àtẹ̀wà ìyẹn àkọ́kọ́ tá a bá ti fi a gbọ́dọ̀ ti kọ́kọ́ ní ìfojúsùn tàbí àfojúsùn pé nǹkan báyìí ni mo gbọ́dọ̀ rí ní àbáyọrí gbogbo ẹ̀ tàbí a fún ọmọ ní a fún ọmọ ní ṣúgà a fún ọmọ ní gàrí a fún lómi àwa gbé e fún lọ́sàn-án ó yẹ kí ọmọ ti mọ̀ kí n ṣe ní wọn ní kékeré òun mu gàrí ni ọmọ náà gbọ́dọ̀ sẹ́gbẹ́ wọn fẹ́ fi wá sẹ́gbẹ́ kí ni o fẹ́ fi wá lọ máa ṣe ìkọ́kọrẹ́ kò ṣeé ṣe bẹ́ẹ̀ so àkọ́kọ́ kákọ́kọ́ ní ìfojúsùn lẹ́ẹ̀kejì pé a ti ní ìfojúsùn pé nǹkan báyìí la fẹ́ rí lẹ́ẹ̀kejì a gbọ́dọ̀ wá àwọn òfin kan wà tí a gbọ́dọ̀ tẹ̀lé àwọn òfin kan wà tí a gbọ́dọ̀ tẹ̀lé tá a bá fẹ́ mọ ẹ̀kọ́ yìí dáadáa tá a bá fẹ́ ní òye nínú rẹ̀ dáadáa lákọ̀ọ́kọ́ mo gbàgbọ́ wípé ẹ́límẹ́ǹtì kọ̀ọ̀kan ní periodic table gbogbo wa la ti mọ̀ ọ́ àwa ń bọ̀ wọ́dún ss one a ọ̀pọ̀lọpọ̀ wa là á tù á fi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ yìí là á máa sọ fún wa dáadáa tá a bá ti mọ àwọn symbol element kọ̀ọ̀kan àwọn nǹkan tí àwọn element kọ̀ọ̀kan tó ń dúró fún àmì ìdánimọ̀ wọn pé nǹkan báyìí ló dúró fún yóò ṣeé ṣe fún wa yóò sì rọrùn fún wa lọ́pọ̀lọpọ̀ láti lè máa ṣe yìí ìkejì ni màá gbìyànjú láti kọ́kọ́ ìkejì ẹ mo fẹ́ kọ bí àpẹẹrẹ kan sí ojú pátákó nsìn tí gbogbo wa tá a ní láti mọ̀ ọ́ nígbà tá a bá sọ pé tá a bá kọ nǹkan báyìí tá a kọ nǹkan báyìí lákọ̀ọ́kọ́ mo ti ní lọ́kàn wípé tí hydrogen tó bá ti dàpọ̀ mọ́ oxygen kí ni ìfojúsùn mi kí ni àwọn nǹkan tí mò ń ní lọ́kàn pé ó máa fún mi òun lákọ́kọ́ fún mi ní òun tá à ń pè ní omi ní water àwọn òfin tí mo sọ pé a gbọ́dọ̀ tẹ̀lé tàbí ìlànà tí a gbọ́dọ̀ tẹ̀lé nìyí lákọ̀ọ́kọ́ tá a bá fẹ́ ṣe balancing tá a bá fẹ́ balance tá a bá fẹ́ pín tá a bá fẹ́ balance kẹ́mi àwọn nọ́mbà tó wà nísàlẹ̀ yìí a ò gbọ́dọ̀ fọwọ́ kàn rárá torí ní lọ́gán tá a bá ti gbìyànjú láti sẹ pé a fẹ́ jí àwọn nọ́mbà yìí papọ̀ la fẹ́ yí padà a ti bẹ̀rẹ̀ sí ní ìbá ọjọ́ ọ̀la kí ní yìí jẹ́ kò sì ní dáa kò ní tọ̀ràn pé ká sẹ pé a ti bẹ̀rẹ̀ sí ní bọ ọjọ́ ọ̀la nǹkan tá a ṣẹ̀ṣẹ̀ fẹ́ sẹ pé a fẹ́ ṣe àtúnṣe rẹ̀ a ti ń bàjẹ́ àkọ́kọ́ nìyẹn a ò gbọ́dọ̀ fọwọ́ kàn àwọn nọ́mbà tó bá wà ní ìsàlẹ̀ báyìí a ò gbọ́dọ̀ fọwọ́ kàn bó ṣe wá ìkejì a ò lè fi nǹkan kan kún nọ́mbà tó bá ti wà lẹ́yìn a ò lè fi nǹkan kan kún nǹkan kan lẹ́yìn báyìí kò ṣeé ṣe fún wa tá a bá ti rí pé a ti bẹ̀rẹ̀ sí ń fi nǹkan kún ká ti mọ̀ pé a ti bẹ̀rẹ̀ sí ní ṣe kí ni o a ti ń ba ọjọ́ ọ̀la jẹ́. ìkẹta ibi tá a lè fi nọ́mbà sí tá a lè sẹ pé a fẹ́ pín pé kó dán mọ́rán tàbí kí a pín kó dọ́gba ní iwájú bí ká fi nǹkan síwájú bí ká fi síwájú bí ìlànà rèé tàbí ọ̀nà kan tí máa ń gba ìmọ̀ràn tí máa sábà gba ọ̀pọ̀lọpọ̀ akẹ́kọ̀ọ́ tá a ti kọ́ sẹ́yìn la máa ń sọ wípé ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ fẹ́rẹ́ bẹ̀rẹ̀ sí ní mọ ẹ̀kọ́ yìí kó gbìyànjú kó lo pẹ́ńsù ẹ̀ kó kọ́kọ́ lò kó má tí ì lo kálámù yẹn báírò rẹ̀ kó má tí ì lò torí tó bá ti di pé ó ti bẹ̀rẹ̀ sí ní lo báírò wàá di pé tó bá wá ṣiṣẹ́ pé àwọn àṣìṣe kan wà wàá bẹ̀rẹ̀ sí ní kùn á wá di pé ìwé bẹ̀rẹ̀ sí ní di kíkùn èyí ò sì tọ̀nà ká tó tẹ̀síwájú ẹjẹ́ kí n ti sọ lákọ̀ọ́kọ́ ẹ má jẹ́ ká gbìyànjú láti pé a fẹ́ yí nọ́mbà kankan nísàlẹ̀ báyìí ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ìkejì a ò lè fi nọ́mbà sí àárín báyìí o tàbí ká sọ pé a fẹ́ fi nọ́mbà sẹ́yìn báyìí kò ṣeé ṣe ibi tá a lè fi nọ́mbà sí ni ibi àwọn wájú àwọn element yẹn tàbí ká sọ pé àwọn compound yẹn àwọn ibi tá a lè fi sí ni ní báyìí tá a bá sọ pé àwọn ìlànà míì tó a gbọ́dọ̀ tó gbọ́dọ̀ tó tẹ̀lé tàbí ohun tó yẹ ká fi sí owó sí wa tá a ò gbọ́dọ̀ fi jẹun ni pé tí a bá sọ pé a fẹ́ balance chemical equation iṣu dàbí ìgbà tá a bá sọ pé àmú sọ̀rọ̀ nípa ráìsì àwọn mẹ́wàá fẹ́ jẹun wọ́n wọn agolo ráìsì kan ẹ̀wà náà agolo kan àwa wò pé tá a bá ní a fẹ́ ṣe ráìsì agolo mẹ́wàá àti àmì ráìsì agolo kan àti ẹ̀wà agolo kan àjẹfẹ́ ṣe fún ènìyàn tí yóò jẹun ọkùnrin àmọ́ pé ọkùnrin ń jẹun dáadáa àwa fẹ́ ṣe fún ọkùnrin bíi ọkùnrin mẹ́wàá tí a rí i pé oúnjẹ yẹn kò ní lè kò ohun tá a ti wọ̀n èyí tá a ti ṣe èyí tá a ti wọ̀n tẹ́lẹ̀ ò ní tó àwọn ọkùnrin yẹn ìdí nìyí tá a fi gbọ́dọ̀ mọ̀ wọn ló ti gbà tá a ṣe wà ní kékeré tó bá ti fún àwọn ẹ̀gbọ́n wa ní ẹja ẹnìkan àgbà ńlá ẹnìkan àgbà kékeré a wá wò pé ọ̀pọ̀lọpọ̀ abẹ̀rẹ̀ sí nìkún pé wọ́n ti gbá wa o wọ́n ti ṣe báyìí o kò ṣeé ṣe báyìí o ẹ wá rí ìlànà yìí pé balancing chemical equation yóò fún wa lórí ọ̀fẹ́ láti wò pé ẹ lọ ẹ má ẹ má ṣe báyìí mọ́ torí ìgbà tá a bá sọ pé mo fi bí a bí five síbí yìí mo wá fi one síbí yìí a rí i pé kò tí ì ṣe kí ni o kò tí ì gún a ti ṣe ohun tó yẹ ká ṣe dáadáa a ti ṣe ohun tó yẹ ká ṣe dáadáa so ìyí nìyí tí a gbọ́dọ̀ fi farabalẹ̀ ká wò ó má gbìyànjú àkọ́kọ́ bẹ̀rẹ̀ láti àwọn èyí tó rọrùn à á wò wọ́n dáadáa mo sì fẹ́ ká múge kálámù wa àti ohun ìkọ̀wé wa ká máa rọra kọ sílẹ̀ níbi tá a bá ní ìbéèrè ká kọ sílẹ̀ lẹ́yìn àlàyé yìí torí a kò ní ọ̀pọ̀lọpọ̀ a ò ní ọ̀pọ̀ ìgbà láti lò so tá a bá ti ní orí ọ̀fẹ́ tá a bá ti parí ẹ̀ a ó fi àyè lẹ̀ fún ẹni tó bá ní ìbéèrè a ó sì dáhùn ìbéèrè wa lágbára lọ́wọ́ Ọlọ́run ní báyìí ẹ jẹ́ ká kọ́kọ́ wò ìkejì ohun tó yẹ ká mọ̀ ní ẹ jẹ́ ká wò báyìí a rí i pé eléyìí àti eléyìí ni wọ́n ń darapọ̀ eléyìí ni àbáyọrí nǹkan tí ó fún wa nígbà tí eléyìí àti eléyìí tí h àti o yìí tí wọ́n darapọ̀ mọ́ra wọn àwọn ló fún wa ní èyí ni àwọn olóyìnbó máa ń pè ní reactant wọ́n á pè lè ní product ìtumọ̀ ni pé àwọn nǹkan tí ó dapọ̀ tó wá fi fún wa ní ní àìmọye ìgbà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó máa ń jẹ́ pé product yìí àwọn àbáyọrí ni ó máa ń sábà wà níbí tí eléyà wá ṣe báyìí ṣùgbọ́n a gbọ́dọ̀ mọ̀ dájú pé ìkan wà lọ́wọ́ ọ̀tún ìkan wà lọ́wọ́ òsì èwo ló ń darapọ̀ èwo ló ń fún wa kí ni àbáyọrí rẹ̀ ìgbà tí mo ṣe ráìsì àti spaghetti àti ẹyin àti gbogbo ẹ̀ kí ló fẹ́ fún mi a fún mi ní báyìí tí n bá po láfú tí mo mú láfú tàbí èlùbọ́ pẹ̀lú omi gbígbóná tí mo sè é papọ̀ kí ló máa fún mi a fún mi ní Ah, àmàlà tàbí tí n bá mú ewédú tí mo mú láfún tí mo mú ẹja àrọ̀ tí mo kó gbogbo ẹ̀ papọ̀ kí ló máa fún mi àá ah, fún mi lóúnjẹ gidi mo ti kọ́kọ́ ní ilé èròǹgbà bẹ́ẹ̀ mo ti mọ̀ pé nǹkan tó fẹ́ fún mi ni màá wá wò ó wípé ó dáa ẹ jẹ́ kí n wá wò ó torí mò ń ṣàlàyé pé ni nǹkan tí kìíní tó fi ní ṣe pẹ̀lú ohun tó ní ṣe pẹ̀lú iṣẹ́ wa pàápàá torí nígbà tá a bá wò á wá di pé kí ni àǹfààní nǹkan tí mo fi ń kọ́ yìí a gbọ́dọ̀ mọ̀ pé ó wúlò fún wa pàápàá tá a bá ní àwa àwa ọmọ tá a wà ní science class ní ilé ẹ̀kọ́ sáyẹ́ǹsì ó ní wúlò fún wa dáadáa so tá a bá wò ó pé báyìí màá wá wò ó pé òkè tí mo bá mú ewédú tàbí tí mo mú tí mo mú ewédú tí mo mú láfú tí mo mú àmàlà màá wá wò ó pé ní àbáyọrí rẹ̀ ó fún mi ní ewédú náà ó fún mi ní àmàlà ewédú mélòó ni mo rò pọ̀ tó fi fún mi léwé dubai eye wo eye wo ewédú tó bá ti wà níyì náà ni ó gbọ́dọ̀ wà ń bí eye iye ẹ̀ láfún tí mo bá lò ń bí òun náà ló gbọ́dọ̀ wà ń kó gbọ́dọ̀ jura wọn lọ a gbọ́dọ̀ pín dọ́gbadọ́gba nǹkan tí ẹ̀kọ́ yìí sọ fún wa nìyẹn ká pín tọwọ́ ọ̀tún àti tọwọ́ òsì ká ṣe kí ni o ká pín dọ́gbadọ́gba ọ̀pọ̀lọpọ̀ àwọn àpẹẹrẹ la ó máa ṣe lónìí a ó ṣe ọ̀pọ̀lọpọ̀ àpẹẹrẹ torí mo fẹ́ kí gbogbo wa lẹ́yìn kíní yìí kí ó yé wa dáadáa mo fẹ́ kó yé wa dáadáa torí yóò fún àwọn òkú àwọn olùkọ́ wa gan ní orí ọ̀fẹ́ ìfọ̀kànbalẹ̀ á wà wípé táwọn bá bẹ̀rẹ̀ sí ní kọ́ wa ní ilé ní yàrá kàwé pé iṣẹ́ wọn á tiẹ̀ dínkù ẹ jẹ́ ká wo eléyìí ń sìn yìí ká àpẹẹrẹ tí mo ti kọ lákọ̀ọ́kọ́ lákọ̀ọ́kọ́ mo ní hydrogen níbí yìí reactant níbí yìí àwọn nǹkan tó papọ̀ eléyìí ni àbáyọrí rẹ̀ mo kọ́kọ́ wò ẹyẹ yìí kọ́kọ́ wò ní gbogbo reactant màá máa wo gbogbo reactant papọ̀ màá tún máa wo àwọn product papọ̀ mo kọ́kọ́ ní hydrogen bíi hydrogen mélòó ni mo ní bíi hydrogen méjì eléyìí túmọ̀ sí pé hydrogen méjì ló papọ̀ ló wà níbí ní gbogbo reactant ẹ pé ibi nìkan mo ti ní hydrogen ibi náà gbogbo ẹ̀ báyìí hydrogen méjì màá wá padà wá síbì hydrogen mélòó ni mo níbi náà méjì ìyẹn túmọ̀ sí pé hydrogen ti ìyẹn ti pé mi ò gbọ́dọ̀ tún sọ pé mo tún wá fẹ́ fi kún hydrogen torí tí n bá ní mo tún fi kún hydrogen mo tún ṣe pé kí ni o màá tún wá bẹ̀rẹ̀ sí ní fúnra mi ní àwọn iṣẹ́ tí kò yẹ kí n máa fúnra mi ṣe ni hydrogen ti lọ ẹ jẹ́ ká padà sí oxygen oxygen mélòó ló wà níbi reactant ní àwọn tó papọ̀ lóru papọ̀ yìí oxygen méjì náà ló wà níbi ṣùgbọ́n tá a bá wá síbi àrí pé oxygen kan ló wà ń bẹ àwa rí pé equation tí a kọ yìí tàbí tí wọ́n kọ fún wa yìí kò ì tí ì pé kò ì tí ì pé àjẹ̀ gbọ́dọ̀ pín ó gbọ́dọ̀ dúró régerege àwa wò pé kí ni mo gbọ́dọ̀ fi sí ṣùgbọ́n kí mo fẹ́ tẹ̀síwájú ẹ jẹ́ kí n sáré sọ kíní yìí ẹ wo kíní báyìí nǹkan tí mo ṣe báyìí mo ní h méjì àti o kan ní ibí yìí tí n bá ń fi nọ́mbà kankan kún bí nọ́mbà tí n bá fi kún bí ó ń níṣe pẹ̀lú ó máa bá gbogbo àwọn nọ́mbà tó wà ń bí lọ mo fẹ́ ká tètè mọ̀ báyìí nọ́mbà tí n bá fi síbi ní bá fi four síbi báyìí á bá gbogbo ilé náà mu tí n bá fi márùn síbi yìí á bá gbogbo ilé náà lọ ni mo fẹ́ ká kíyè sára bẹ̀ mo fẹ́ ká tètè mọ̀ nísìn kó tó di pé a tẹ̀síwájú ó dáa mo wá ní hydrogen méjì a ti sọ pé hydrogen ìyẹn ti ìyẹn ò ní wàhálà ò ní ìdààmú kankan ìyẹn ti pé ẹ jẹ́ ká wọ oxygen sí mo ní oxygen méjì ń bí mo ní oxygen kan bí kí ni mo wá fẹ́ ṣe tí mo bá wò pé mo ní oxygen méjì ń bì gẹ́gẹ́ bí mo ti ń sọ lọ tẹ́lẹ̀ tí mo bá wò á wà bẹ̀rẹ̀ pẹ̀lú one tí one àti mọ̀ pé one ló á bẹ̀rẹ̀ pẹ̀lú two tí n bá lo two tí n bá rí pé two ò lọ màá tún lọ sí three tí n bá lọ sí kẹta n bá rí pé ìkẹta náà ò lọ màá tún lọ sí four bá ṣe máa ṣe lọ nìyẹn àwọn equation kan wà tó jẹ́ pé a lè fẹ́ lo bí i five tàbí six tá a máa ṣe pé a fẹ́ fi balance yẹn ẹ̀kọ́ yìí ó kọ́ wa pé a gbọ́dọ̀ farabalẹ̀ ó gbọ́dọ̀ ó kọ́ agbẹ́ agbọ́dọ̀ farabalẹ̀ a gbọ́dọ̀ sáré ṣe ohun gbogbo ní wàtúwàtúwàtú a gbọ́dọ̀ farabalẹ̀ torí ibi tó bá wò pé o ti fẹ́ ṣe kí ni o ti fẹ́ balance ẹ̀yẹ̀ kan ó lè máa tún ti lọ ba nǹkan jẹ́ kò sì ní dáa ká jẹ́ bàṣẹ jẹ́ tàbí ká lọ borí olórí jẹ́ ìyẹn ni a gbọ́dọ̀ farabalẹ̀ fún mo ti ní oxygen méjì ń bí báyìí oxygen kan ló wà mí tí mo bá fi two síbí yìí ẹ jẹ́ kí n wò kọ́ tó máa fún mi ìyẹn ti wá fún mi pé níbi ìtorí mo sọ pé two yìí ó ní í ṣe pẹ̀lú ó máa ń bá gbogbo ilé lọ báyìí oxygen yẹn ti mú eléyìí ìyẹn túmọ̀ sí pé mo ti ní oxygen méjì bíi oxygen náà ti di méjì bíi mo ti ṣe àṣeyọrí bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n jẹ́ kí n wá wò ṣé mi ò tí ì ba kádàrá ẹnìkan jẹ́ mi yìí hydrogen méjì ló wà níbí mo wá ní hydrogen méjì ló wà níbí tí n bá ní two àti two níbí yìí tí mo multiply papọ̀ àbí two lọ́nà méjì one two one two three four ó ti di mẹ́rin a rí i pé hydrogen mẹ́rin ló wà níbí ìsìn ṣe é rí i pé mo ti tún fi kún hydrogen kí ni mo lè ṣe tí n bá jẹ́ ní pé mo yọ two kúrò níbí yìí mo ti tu g2 bi mo ti di oxygen bí ikú ìyẹn ni pé tí n bá wá fi two sí bí nǹkan màá tún àwọn pé ọpọlọ wo mo tún lè dá tí mo tún lè dá tí kíní àti á fún mi ní nǹkan tí ó yẹ kó kí n rí tí n bá wá fi two sí bí nǹkan mo lérò pé gbogbo wa là ń gbọ́rọ̀ tí mò ń sọ dáadáa. hello. bẹ́ẹ̀ ni olùkọ́. ok ẹ ṣe tí mo bá fi two síbí yìí á rí i pé eléyìí ti di kíni o ó ti di mẹ́rin báyìí hydrogen bí ti di mẹ́rin ẹ jẹ́ kí n padà sí bí hydrogen bí náà ti di mẹ́rin ní reactant bí àti ní product ẹ jẹ́ kí n wá wò ní reactant mo ní hydrogen mélòó mo ní hydrogen mẹ́rin níbí náà hydrogen mélòó mo ní o mo ní hydrogen mélòó mo ní mẹ́rin oxygen mélòó mo ní bí yìí mo ní oxygen mélòó mo ní méjì oxygen mélòó mo ní bí yìí náà yẹn náà oxygen ti kíni o di méjì ṣé a rí i pé mo ti wá gbìyànjú ẹ báyìí eléyìí gangan ni pé mo balance ẹ àwọn ìlànà tá a lè tú wá fi mọ̀ bóyá ohun tá a ti ṣe torí ọ̀pọ̀lọpọ̀ wa máa ń wò pé ee ṣe nǹkan tí mo ṣe mo gbà á bí mi ìgbà kí n tó gbé lọ fólùkọ́ mi tàbí kí n tó ṣe báyìí kẹ́lì kan tó tún wà wò pé àṣé nǹkan tó ṣe é dáa àbí kò dáa ọ̀nà tí a lè tún fi wò ó ni pé bóyá ó pé àbí kò pé a máa ń lo ìlànà kan ṣùgbọ́n lótìtọ́ ìlànà yẹn ó gùn ṣùgbọ́n mo mọ̀ọ́mọ̀ fẹ́ sọ fún wa torí àǹfààní tí South Africa tó gbé wá ni hydrogen tá a bá wá padà sí molar mass ẹ́límẹ́ǹtì kọ̀ọ̀kan a lè lo ìyẹn àkọ́kọ́ láti fi mọ̀ bí a ó balance òun láti kọ́kọ́ lò yìí ìkejì ni a wá padà sí molar mass ìkọ̀ọ̀kan wọn bí àkọ́kọ́ bí àpẹẹrẹ jàre hydrogen molar mass hydrogen one ni màá màá ro gbogbo molar mass reactant papọ̀ ó gbọ́dọ̀ pẹ̀lú ó gbọ́dọ̀ dọ́gba pẹ̀lú molar mass product mo sọ lẹ́ẹ̀kan pé ó jẹ́ ọ̀nà tó máa ń fa ìṣẹ́gun ṣùgbọ́n mo ó yẹ ká mọ̀ kò gbọ́dọ̀ jẹ́ pé ó yẹ ká ní oríṣiríṣi ọ̀nà tá a lè fi yanjú àìṣòro ìyẹn mo ṣe mọ̀ọ́mọ̀ fẹ́ múlẹ̀ wa àǹfààní tá a rí jẹ nìyí. tí mo hydrogen ẹyọ kan tí bá ní hydrogen one times two ń bí yìí ìyẹn lélẹ̀ pẹ̀lú oxygen yẹn fún mi ní sixteen ìyẹn molar mass wọn ni mò ń lò eléyìí sì tí n bá ru ilé ṣe báyìí two times one two pẹ̀lú two ó di kíni four eléyìí thirty two lélẹ́yìí fún mi thirty two eléyìí fún mi ní thirty ah, six amen àmì eléyìí fún mi ní thirty two àbí a fún mi ní thirty six bí tá a bá wá wo eléyìí eléyìí fún mi ní mo afẹ́ wo ó bóyá ó dọ́gba àbí kò dọ́gba tí kò bá di dọ́gba á jẹ́ pé nǹkan kan ti ṣẹlẹ̀ á ti wo ìlànà àkọ́kọ́ àrí pé ìlànà àkọ́kọ́ jẹ́ kí ni o ó dán one lélẹ̀ hydrogen lélẹ̀ eléyìí fún mi ní two pẹ̀lú oxygen sixteen tí bá ní eléyìí fún mi ní eighteen eighteen times two ó fún mi ní kí ni eighteen times two yẹn náà fún mi ní kí ni o thirty six tí ẹ wá rí pé dọ́gba báyìí ìlànà ni alomola mass a tún fi wò ó pé a fi wò bóyá nǹkan tá a ṣe ó ṣe kí ni o ó tọ̀nà àbí ó dọ́gba a ti wá pín dọ́gbadọ́gba hydrogen ti gbẹja mẹ́rin oxygen náà gbẹja mẹ́rin níbí náà àwọn náà pín wọ́n pín ẹja mélòó wọ́n pín ẹja mẹ́rin mẹ́rin àpẹẹrẹ àkọ́kọ́ nìyẹn ẹ jẹ́ ká tẹ̀síwájú ká tún wá àwọn míì yorùbá ń bá mi lọ díẹ̀díẹ̀ tá a bá ní tí olùkọ́ wa ní yàrá kàwé tó bá fún wa ní nǹkan báyìí ok a ní orú eléyìí akọ mo fẹ́ ká máa bá mi ká máa ra bára bára mi lọ báyìí. aha ẹ jẹ́ ká wo equation yìí ọ̀pọ̀lọpọ̀ tó ń bá rí equation yìí wọ́n á wò pé ah kí lẹ́ni ìkọ́ wa torí ẹ̀ mo ṣe sọ lẹ́ẹ̀kan pé àámu láti ibi tó ti kéré jù lọ síbi tó tá a wò pé yóò nira kò sí nira mo fẹ́ mo máa ń sọ fún àwọn àwọn akẹ́kọ̀ọ́ mi dáadáa wípé nínú iṣẹ́ tó wà ní ayé yìí chemistry ló rọrùn jù òun ló rọrùn jù láti mọ̀ ṣùgbọ́n nítorí pé a kì í wò tàbí ọ̀nà kan tí àwọn èèyàn máa ń sọ fún wa pé ó ti le jù kò ṣeé ṣe ìyẹn lọ́pọ̀lọpọ̀ máa fi ń wò báyìí ó rọrùn báyìí lákọ̀ọ́kọ́ mo ti mọ̀ mo máa kọ́kọ́ wò pé kí n tó bẹ̀rẹ̀ sí ní ṣe mo ti wo èwo ni reactant bẹ́ẹ̀ èwo ló papọ̀ eléyìí ni nǹkan tó fún mi ìyẹn àkọ́kọ́ mo ti mo ti mọ̀ yẹn náà ìkejì máa wá wò pé ẹ jẹ́ kí n kọ́kọ́ wo àwọn element yẹn ìgbà míì a ò tiẹ̀ ní láti dára wa láàmú nítorí pé equation fúnra ẹ̀ ó balance wọ́n ti pín dọ́gbadọ́gba ṣùgbọ́n àwa wò pé ìyẹn ni mo fi sọ pé a gbọ́dọ̀ kọ́kọ́ wò pé ṣé ó ti dọ́gba tàbí kò dọ́gba kó tó di pé àwa sọ pé a bàá equation jẹ́ tàbí àwa sọ pé afẹ́ máa tún un ṣe àkọ́kọ́ mo ní nínú gbogbo reactant báyìí mo ní barium ẹyọ kan bì barium kan ló wà ń bì tabanika wò barium kan barium mélòó wà ń bì barium ẹyọ kan ìyẹn ni pé barium ti kí ni o barium ti pé kò nílò kí n tún sọ pé n fẹ́ ṣe nǹkan kan sára barium ẹ jẹ́ kí n wo chlorine cl mélòó ló wà ń bì a ní cl méjì cl méjì cl méjì tá a bá padà wá síbi cl mélòó wà ń bì cl kan a rí pé cl ò balance cl yẹn ò tí ì pé a nílò láti ṣiṣẹ́ gidigidi lórí cl yẹn ìkejì àwa tún ẹ jẹ́ ká tún bí a ṣe ń tẹ̀síwájú sódíọ̀mù mélòó ló wà ń bì sódíọ̀mù ẹyọ kan sódíọ̀mù mélòó ló wà ń bì a sódíọ̀mù ẹyọ náà sódíọ̀mù ò ní wàhálà nínú ẹ ká wo oxygen oxygen mélòó ló wà ń bì a ní oxygen kan oxygen mélòó ló wà ń bì two yìí two yìí ó ní ó ń bá méjèèjì yìí lọ ni o two yìí ń bá méjèèjì yìí lọ ìyẹn ni pé oxygen méjì ló wà ń bí oxygen kan ló wà ń bí kí ẹ rí i pé lákọ̀ọ́kọ́ chlorine ò balance oxygen náà kò jẹ́ kí ni o ìyẹn ló balance ẹ jẹ́ ká padà sí hydrogen náà hydrogen mélòó ló wà ń bí hydrogen ẹyọ kan hydrogen mélòó ló wà ń bí àní hydrogen méjì hydrogen náà ìyẹn ló balance lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ ká ní lọ́kàn pé kò sí òkè ìṣòro kan tí a lè bá pàdé a gbọ́dọ̀ yanjú ẹ̀ ìyẹn ni sáyẹ́ǹsì wà fún akẹ́kọ̀ọ́ sáyẹ́ǹsì ó gbọ́dọ̀ mọ̀ pé o ní láti yanjú ìṣòro ni iṣẹ́ tá a wá ṣe nìyẹn àti gbà bẹ́ẹ̀ ẹ jẹ́ ká wá yanjú ìṣòro yìí a gbọ́dọ̀ kíyè sára ẹ má gbàgbé pé mo sọ wípé a ò lè yí nọ́mbà kọ̀ọ̀kan tó wà ń sàlẹ̀ báyìí nọ́mbà tó wà ń sàlẹ̀ bẹ́ẹ̀ a ò lè fi nọ́mbà sí ẹ̀yìn compound tàbí element kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tì ní a ò tún lè fi sí àárín torí ọ̀pọ̀lọpọ̀ a wò pé ẹ jẹ́ ká fi sí àárín ìgbà tó jẹ́ lè nìkan lára o kò ṣeé ṣe a ò lè fi sí àárín ṣùgbọ́n ohun tí ibì kan tá a lè fi sí ni iwájú ìbẹ̀rẹ̀ la lè fi sí ìbẹ̀rẹ̀ la lè fi sí a ò lè fi sí ìsàlẹ̀ a ò lè fi sókè bẹ́ẹ̀ a ò lè fi sí ìparí tàbí àárín iwájú alẹ̀ lè fi sí ẹ jẹ́ ká wá wò ó tí mo bá sọ pé mo ní chlorine a ní chlorine méjì ń ajẹ̀lẹ́yọ̀ kan ń tí mo bá fi méjì síbì tí bá ní mo fi two síbì ṣé mo kí two yẹn ti bá gbogbo ilé lọ báyìí ń bọ̀ o. mo rò bá lè mo rò bí àlè àlè àlè ṣáà ń gbọ́ mi ṣá. bẹ́ẹ̀ni sá. ok bẹ́ẹ̀ni àwa pẹ̀lú yín. ok ok bẹ́ẹ̀ni sá. ẹ má bínú mu. ok mo wá ní mo ṣe báyìí mo ní mo ṣe sọ lẹ́ẹ̀kan mo fi two síbí tí n bá fi two síbí ṣe rí i pé a ti ní sodium méjì báyìí níbí chlorine chlorine náà ti di méjì níbí yìí sodium méjì chlorine méjì mo rò bọ́dọ̀ yẹn mo rò bá àwọn bá mi lọ bẹ́ẹ̀ yẹn sodium ẹyọ kan ti ló wà níbí so tí n bá wá tún fi sodium méjì síbí tí n bá fi sodium méjì síbí yìí ó ti túmọ̀ sí pé sodium méjì ti wà níbí sodium méjì náà ti wà ń bì sodium ti ń pé bọ̀ chlorine méjì ti wà ń bì chlorine méjì náà ti wà ń bì chlorine ti ń pé bọ̀ barium mélòó ló wà ń bì ẹyọ kan barium mélòó ló wà ń bì ẹyọ kan barium ti pé oxygen mélòó ni mo ní bì mo ní oxygen méjì ẹ má gbàgbé pé ilé náà ti wà báyìí o oxygen méjì ló wà ń bì oxygen mélòó ló wà ń bì mo ti kókè mo ti pàpọ̀ rẹ́ ń bì oxygen méjì náà ti wà ń bì yìí náà ti pé hydrogen mélòó ni mo ní bì báyìí hydrogen ti pé méjì hydrogen mélòó ló wà bí náà hydrogen pé méjì ṣe é di pé àwa gbà ṣọ́rọ̀ yẹn yé wa báyìí bẹ́ẹ̀ ni sà ṣé ọ̀rọ̀ yẹn yé wa báyìí bẹ́ẹ̀ ni sà ah, ah, ah. gẹ́gẹ́ bí mo ní ọ̀pọ̀lọpọ̀ àpẹẹrẹ la ó ṣe ọ̀pọ̀lọpọ̀ àpẹẹrẹ la ó ṣe níbí yìí ọ̀pọ̀lọpọ̀ àpẹẹrẹ la ó ṣe níbi dáadáa pé kí a lè mọ̀ torí ohun tí èèyàn bá ń ṣe dáadáa lemọ́lemọ́ lèèyàn á jẹ́ kí ni o lèèyàn á lè mọ̀ dáadáa ẹ jẹ́ ká tún wo ẹ jẹ́ ká tún wo àpẹẹrẹ mìíràn ẹ jọ mo fẹ́ ká máa kọ kíní sílẹ̀ torí ó wúlò fún wa dáadáa mo wá fẹ́ wo bí ok ẹ ní ìbéèrè. mo mo bọ ẹ fẹ́ gbé e kúrò ni mo bá fẹ́ sáré kọ. rárá mi ìgbé kúrò ah mi ìdí lè gbé kúrò báyìí. bákan náà ẹ bá àwọn olùkọ́ akẹ́kọ̀ọ́ tá a bá ní ìbéèrè ẹ jẹ́ kí a lo kárí zọ wa a rí báyìí rí zọ níbi google meet bá ti rí sọ̀rọ̀ wa so a mọ̀ pé níbi rẹ̀. ẹ ṣeun gan ẹ jẹ́ ká tún wo ẹ jẹ́ ká tún wo àpẹẹrẹ mìíràn gẹ́gẹ́ mo ti sọ fún wa pé a ní oríṣiríṣi àpẹẹrẹ ọ̀pọ̀lọpọ̀ àpẹẹrẹ níyì tí a ó ṣe fún wa tá a bá ní eléyìí àpẹẹrẹ mìíràn ni ẹ jẹ́ ká kọ́kọ́ wò gẹ́gẹ́ bí mo ti sọ fún wa tẹ́lẹ̀ mo ní a gbọ́dọ̀ kọ́kọ́ wò pé ṣé nǹkan tí wọ́n fún wa ṣé ó pé àbí kò pé ṣé ó ti ó ti pé tẹ́lẹ̀ àbódọ́gba tí ó kò bá dọ́gba la fẹ́ ní iṣẹ́ ṣe ṣùgbọ́n tó bá dọ́gba kò níṣẹ́ tó kò nílò pé a tún máa da wa láàmú ẹ jẹ́ ká kọ́kọ́ wò ó káṣíọ̀mù ẹyọ kan eléyìí ni kí ni o reactant níbí láti bí ni kí ni product arrow yìí kí ni nǹkan tí kí ni ń ni pé nǹkan tó fún wa pé tí eléyìí àtẹlẹ bá papọ̀ kíní yìí ló máa fún wa ẹ rí i pé ó ń lọ báyìí ni eléyìí ló máa fún wa nǹkan tó kàn sọ fún tíyẹn sọ fún wa nìyẹn ní báyìí mo ní calcium ẹyọ kan ní ọwọ́ àlàáfíà mi bí mo tún ní calcium ẹyọ kan bí ìyẹn ni pé calcium ṣe kí ni o ti pé ẹ jẹ́ kí n wá wo hydrogen mo ní hydrogen méjì níbí mo ní hydrogen méjì mo fẹ́ káwò dáadáa ẹ rí i pé product níbí yìí o reactant níbí gbogbo bíi la máa kà papọ̀ hydrogen méjì wà ń bí hydrogen méjì wà ń bí ìyẹn túmọ̀ sí pé hydrogen ti pé mélòó bẹ́ẹ̀ yẹn ó ti pé mẹ́rin tọ́rọ̀ wá yọ ọ̀rọ̀ mi yé wa bẹ́ẹ̀ yẹn hydrogen níbi ti pé mẹ́rin hydrogen bíi ó pé méjì jẹ́rìí pé kò tí ì pé a nílò láti ṣiṣẹ́ èkejì ká tó bẹ̀rẹ̀ sí ní sẹ́pẹ́ a tún fi nọ́mbà kọ̀ọ̀kan àbí ẹ jẹ́ ká tún ẹ jẹ́ ká kọ́kọ́ wò lọ oxygen mélòó la ní bí yìí a ní oxygen kan bí mélòó la ní bí a ní méjì bí ṣẹ́ẹ̀rí pé oxygen ò pé ó yá jẹ́ ká bẹ̀rẹ̀ sí wá wò pé níbo la fẹ́ fi ànọ́mbà sí níbo la fẹ́ yọ kúrò níbi ìyẹn mọ́gbà a lè yọ kúrò mi yìí o ká sọ pé ìgbà tá à ń ṣe àyàn ní kì í sìn yìí la lè sọ pé ó dáa mo fẹ́ máa yọ kúrò ṣùgbọ́n nísìnyí báyìí a lè yọ kúrò a máa wò pé kí ni mo fẹ́ fi kún kí ni mo fẹ́ ṣe báyìí kí ni mo fẹ́ fi kún bá a ṣe máa ṣe nìyẹn gẹ́gẹ́ bí mo ti sọ ní àpẹẹrẹ tẹ́lẹ̀ ìgbà tó fún mi ní ṣúgà àwọn ṣúgà tó máa ń ní ṣúgà tó máa ń ní ìgún mẹ́rin yẹn tó fún wa nínú gàrí mílíkì kan agolo mílíkì kan wọ́n wá fún wa ní ṣúgà mélòó bí i ṣúgà mẹ́ta màá wò pé tí n bá fi ṣúgà mẹ́ta kún ṣé lè yà mi rárá ngbà tí mo tọ wò mo rí pé eléyìí ò tó mi o màá tún mu ṣúgà mi kí ni o màá tún fi ṣúgà mi sí bẹ́ẹ̀ gẹ́lẹ́ là ń ṣe níbi sí yìí torí mo sọ lẹ́ẹ̀kan àwọn kan wà tá a bá fi two sí i á rí i pé kò ní pé a gbọ́dọ̀ tún yọ kúrò àfi three sí i tá a bá fi three sí i abẹ́rẹ́ àtúnṣe kí ni o àtúnfi four sí i bá a ṣe máa máa ṣe títí yá kí ni o àfi pé torí iyì wa ni àti ìdùnnú wa ni pé a gbìyànjú a bẹ̀rẹ̀ a ṣe kí ni o a ṣàṣeyọrí mo sì gbàdúrà pé lágbára Ọlọ́run a ṣàṣeyọrí nínú rẹ̀ ní eléyìí báyìí mo wá wò pé calcium ẹyọ a ti wò pé ok calcium ẹyọ kan calcium kò sí wàhálà pẹ̀lú calcium but ṣùgbọ́n hydrogen àti oxygen la ní ìṣòro díẹ̀ ó dá bíbo ni mo fẹ́ fi nọ́mbà kún ẹ jẹ́ kí n wò tí mo bá fi màá wò pé mo ti fi méjì ló wà níbí méjì wà níbí ó pé mẹ́rin tí n bá wá fi two síbí yìí nǹkan tí n bá fi two síbí mélòó ló kù fún mi bẹ́ẹ̀ mélòó ni hydrogen hydrogen ti di mélòó bí ó ti di mẹ́rin bí ìyẹn ni pé hydrogen ti pé kí ni ìrọ̀rùn méjìlélẹ́ yìí méjìlélẹ́ àwa ń dara aláàmú ó ti di pé mẹ́rin lélẹ́ yìí eléyìí náà ti di pé kí ni o ó ti pé mẹ́rin àní wàhálà pẹ̀lú ẹ̀rọ hydrogen mọ̀ ẹ jẹ́ ká padà sí oxygen káwọ́ bí àyìn náà ti pé mo ní oxygen méjì ń bí mélòó mo níbí ká má jẹ́ ìgbàgbé pé mo sọ pé eléyìí báyìí lóyún o oxygen jẹ́ kí ni o oxygen náà ti pé ṣẹ́ni pé ẹ̀kọ́ yìí gẹ́gẹ́ mo sọ pé chemistry òun ló rọrùn jù nínú gbogbo iṣẹ́ ṣùgbọ́n yálà nítorí pé òyìnbó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùkọ́ wa máa sọ ee a ṣe báyìí a ṣe báyìí a máa bẹ̀rẹ̀ sí í fọ òyìnbó yẹn ní ọ̀pọ̀lọpọ̀ wa kúrò fi yé wa dáadáa ó rọrùn ó rọrùn ó rọrùn ní oríṣiríṣi ọ̀nà ẹ jẹ́ ká tún ṣe àpẹẹrẹ mìíràn mo rò bẹ́ẹ̀ ń bá mi ká lọ báyìí ẹ jẹ́ ká tún ṣe àpẹẹrẹ mìíràn a gbìyànjú ká tiẹ̀ ṣe bí àpẹẹrẹ bíi mẹ́wàá kó tó di pé tí a bá ní àkókò tí atọ́kùn bá fún wa ní àkókò a lè ṣe bí abí mẹ́wàá ìwọ́n tó ń bá fún wa lákòókò ibi tá a bá ṣe dé náà mo mọ̀ pé màá fún wa ní iṣẹ́ àmúrelé a ní orí ọ̀fẹ́ láti tún gbìyànjú ẹ̀ tá a bá ní iṣẹ́ yìí tá a bá ní orí eléyìí ṣe ṣì wá ń bẹ̀yẹn àgbọ̀kọ̀ tẹ̀ ń sọ mọ́ o. ṣé ẹ̀ ń gbọ́ mi báyìí ẹ̀ ló ṣe ń gbọ́ mi. a ti ń gbọ́ yín báyìí. mo gbìyànjú láti parí kọ̀ọ̀kan kan jáde ni ẹ jẹ́ ká wò báyìí gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan mo ní a gbọ́dọ̀ kọ́kọ́ wò ó pé ṣé gbogbo nǹkan tán fún wa ṣé ó pé ǹjẹ́ ó dọ́gba kó tó di pé a gbìyànjú a fẹ́ gbìyànjú láti pé a fẹ́ bẹ̀rẹ̀ sí ní fi àwọn nọ́mbà kọ̀ọ̀kan àbí a fẹ́ yọ kúrò mo ní ké tá a bá wò ó ní gbogbo bí nsìn àwọn eléyìí náà àwọn ló papọ̀ tá à ń pè ní reactant àwọn eléyìí ni àbáyọrí ẹ̀ tàbí àbájáde nǹkan tí nǹkan tí méjì yìí tó fún wa làwọn eléyìí. mo ní ní àkọ́kọ́ mo wò pé ké mélòó ni mo ní bì mo ní ní gbogbo bì ké méjì ni mo ní bì ké mélòó ni mo jẹ̀ níbì tá a bá wò á rí i pé ké ẹyọ kan ké ẹyọ kan ké kò pé nìyẹn àníṣe ṣe díẹ̀ ń bí ẹ jẹ́ kí n tún wo sí. Si sí mélòó ni mo ní bí mo ní sí kan ẹ jẹ́ ká wò dáadáa o sí yàtọ̀ sí cl o cl ní chlorine carbon ní sí bí yìí o sí carbon lélẹ̀ carbon mélòó ni mo ní bí yìí carbon ẹ̀yọ̀kan ni mo ní bí carbon mélòó mo ní mo ní ẹ̀yọ̀kan ó dàbí kò sí wàhálà pẹ̀lú carbon ẹ jẹ́ ká lọ sí oxygen oxygen mẹ́ta ló wà níbí oxygen mélòó ló wà níbí méjì àtẹyọ̀kan ó ti pé mẹ́ta mo sọ lẹ́ẹ̀kan a gbọ́dọ̀ farabalẹ̀ ká wò dáadáa kó má lọ di pé ojú wa lọ fo àwọn kan dá a gbọ́dọ̀ wò dáadáa carbon mẹ́ta ló wà ń bí i mean oxygen mẹ́ta ló wà ń bí oxygen mẹ́ta náà wà ń bí kò sí wàhálà pẹ̀lú oxygen hydrogen kọ́ hydrogen kan bí hydrogen méjì bí àníṣẹ̀ṣe chlorine mélòó ló wà ń bí chlorine ẹyọ kan chlorine mélòó ló wà ń bí ẹyọ kan kò sí wàhálà pẹ̀lú chlorine ó yá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní ṣe kí ni o pé a fẹ́ bẹ̀rẹ̀ sí ní àtò dáadáa tàbí ká ṣe pé a fẹ́ balance a fẹ́ kọ́ ní bó ṣe yẹ kó rí ká pín ìpele tó yẹ kó lọ a ní eh, eh, potassium ní k eléyìí tó dúró fún potassium potassium méjì ló wà ń bi k méjì k ẹyọkan ló wà ń bi tí mo bá fi ẹyọkan síbi ẹ má gbàgbé pé mo sọ pé a lè pa nǹkan kan rẹ́ ń bi a lè yí nọ́mbà tó wà sálẹ̀ a lè fi sáàárín bẹ́ẹ̀ a ò lè fi sí ìparí ibi tá a lè tá a ní agbára dé ni pé a lè kọ síwájú ẹ̀ tó bá lọ a lè parí ká tuntun mi kọ k méjì mo n bá fi k sí méjì n bá fi méjì náà síbi nǹkan k ti pé méjì níbí mo ní k méjì níbí náà mo ní ké méjì ké ti pé kí a má gbàgbé pé gbà tí mo ti fi ké méjì síbi ó ti bá ó ti lọ pẹ̀lú cl méjì náà cl náà ti pé méjì bí ṣùgbọ́n a sì ní cl kan bí ẹ jẹ́ kí n sáré ṣe yẹn náà lẹ́ẹ̀kan náà mo ti fi cl mo ti fi two náà síbi ìyẹn túmọ̀ sí pé ké méjì ké méjì cl méjì cl méjì ìyẹn náà ti pé bẹ́ẹ̀ yẹn níbi tí mo ti ń sọ pé mo fi méjì síbi mo ti àfikún ah, nọ́mbà háídrójì tó wà mí háídrójì bíi náà ti pé mélòó méjì ẹ jẹ́ kí n à ah, háídrójì náà ti bí ó ti kí ni o ó ti pé méjì mi níṣòro mọ́ ẹ jẹ́ kí n wá lọ sórí carbon kí n tó ẹ jẹ́ kí n wá bẹ̀rẹ̀ ní àti ní kí n wo carbon yẹn náà bí a carbon yẹn náà pé carbon mélòó ló wà mí mo ní carbon ẹyọ̀kan mélòó ló wà mí mo lẹ́yọ̀kan kò sí wàhálà pẹ̀lú carbon ó dà ní ìgbà míì tí bá rí pé ó ti fẹ́ máa dàrú mo lè wá kọ pé ibi yìí sì reactant ibi yìí product ẹ jẹ́ nǹkan kí ni ẹ̀ jáde mo ní k mo ní c k níbí k náà bí c níbí àwọn àkọjáde torí pé kó má lọ di pé ó dàrú mọ́ wa lójú oxygen náà wà ń bí HU wà ń bí mo tún ní Cl ń bí níbi iná mo ní oxygen mo ní HU bí mo tún ní Cl ń bí mo tún ní ń bí tọ́ ẹ jẹ́ ìwá wọ̀ k mélòó ló wà ń bí k méjì nǹkan síbí k mélòó ló wà ń bí yìí mo ní k méjì k ti pé carbon mélòó carbon kan ló wà ń bí carbon mélòó ló wà ń bí carbon kan kò sí wàhálà pẹ̀lú carbon oxygen mélòó ló wà ń bì mo ní oxygen mẹ́ta oxygen mélòó ló wà ń bì mo ní mẹ́ta hydrogen mélòó ló wà ń bì mo ní hydrogen méjì hydrogen mélòó ló wà ń bì mo ní hydrogen méjì chlorine mélòó ló wà ń bì mo ní chlorine méjì chlorine mélòó ló wà ń bì mo ní chlorine méjì mo bọ́dọ̀ yẹn yé wa báyìí ṣe é rí pé ó rọrùn báyìí ṣe é rí pé ó rọrùn. ẹ jẹ́ ká tún wo àpẹẹrẹ mìíràn ẹ jẹ́ ká wo àpẹẹrẹ mìíràn mò ń gbìyànjú láti ṣe oríṣiríṣi àpẹẹrẹ torí bá a bá ṣe ń ṣe bá a bá ṣe ń ṣe ó lè tó gbà kan káwò pé ó fẹ́ sú wa ẹ má jẹ́ ó wa torí tá a bá ti ṣe ń sìn yìí aha yẹn là á lè sọ tán pé ah nígbà tẹ́mi náà ṣe báyìí o èmi náà ṣe báyìí gọ̀ọ̀gùn báyìí ló fún mi lẹ́yìn èyí màá wá sọ nǹkan fún wa ń bì yìí ń Ma fẹ́ fi nǹkan kan wà ṣùgbọ́n jẹ́ kí n kọ́kọ́ parí ilé tí mo fẹ́ ṣe níbí ìnú báyìí tá a bá ní a ní compound báyìí aha yẹn di pé mò ń gbé oríṣiríṣi wá kó má bàa di pé torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a máa ń sọ ní yàrá kàwé wa ni pé ilé ń ṣe báyìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a máa ń sọ ní yàrá kàwé wa ni pé olùkọ́ wa wọ́n ti fún wa ní àpẹẹrẹ wọ́n fún wa ní àpẹẹrẹ ń bẹ àwọn èyí tó le wọn wá mọ̀ mọ́ gbé fún wa pé ká lọ ṣe olùkọ́ wa ò mọ̀wé olùkọ́ wa ò lè ṣe báyìí ẹ mọ̀ pé <laughs> àwa akẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan la lè sọ yẹn mo ṣe ń gbé oríṣiríṣi wá oríṣiríṣi wá ká wò ó kí òye yìí lè yé wa dáadáa ẹ jẹ́ ká wo ilé ìbáyìí lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ kí ni a ti mọ̀ pé eléyìí reactant lélẹ̀ eléyìí ni kí ni o product. kí ni àwọn nǹkan tó wà níbí mo ní pb níbí ìyẹn ni lead mo ní nitrogen bí mo ní oxygen mo ní sodium mo tún ní iodine bẹ́ẹ̀ náà níbí mo ní pb mo ní n mo ní o mo ní a kí ẹ̀kọ́ yìí kó tún lè yé wa dáadáa a gbọ́dọ̀ mọ àwọn àmì ìdánimọ̀ ẹ́límẹ́ǹtì kọ̀ọ̀kan àmì ìdánimọ̀ ẹ́límẹ́ǹtì kọ̀ọ̀kan bí àpẹẹrẹ sìn tí mo bá sọ pé tí n bá ṣe báyìí ó yàtọ̀ sígbà tí mo ṣe báyìí kó bá ti lélẹ̀ yìí tí ńlá àti ó kékeré ṣùgbọ́n eléyìí carbon lélẹ̀ a gbọ́dọ̀ mọ̀ dáadáa kí ni àmì ìdánimọ̀ ẹ́límẹ́ǹtì kọ̀ọ̀kan a gbọ́dọ̀ ti mọ̀ dáadáa ẹ jẹ́ kí n wá wò ó mo ní pb níbí ẹyọ kan mo ní pb ẹyọ kan níbí yìí ibí mo ní ẹyọ kan dà ìyẹn ti lọ bẹ́ẹ̀ yẹn nitrogen mélòó ló wà ń bí ṣe é rí i pé two tó wà ń bí yìí a máa fi multiply gbogbo tó wà ń bí ni o ìyẹn túmọ̀ sí pé nitrogen yìí méjì ló wà ń bí nitrogen báyìí méjì méjì nitrogen yìí lélẹ̀ oxygen yìí mẹ́ta ló wà ń bì báyìí mẹ́ta lọ́nà méjì òun lè lè fún wa báyìí rògbòrò yẹn yé wa dáadáa sodium ẹyọ kan ní hydrogen kan lead ìyẹn ni pb iodine méjì ló wà ń bí iodine ẹyọ kan ló wà ń bí ó yá jẹ́ ká bẹ̀rẹ̀ sínú àwò sodium ẹyọ kan nitrogen kan oxygen mẹ́ta lákòókò ẹ jẹ́ ń wò báyìí tí mo bá fi nígbà tí lead jẹ́ ẹyọ kọ̀ọ̀kan bí ẹyọ kan bí mi ní wàhálà mọ́ ṣùgbọ́n mo ní nitrogen méjì nitrogen méjì mo ní bí ṣọ́rọ̀ yìí wa mo sì ní nitrogen ẹyọ kan bí tí n bá fi two síbí ìyẹn túmọ̀ sí pé sodium náà ti di méjì bí nitrogen ti di méjì bí oxygen ti wá di mélòó bí ó ti di mẹ́fà bí torí three lọ́nà méjì three lọ́nà méjì one two three one two three ó ti fún mi one two three four five six ó ti fún mi ní méjì mẹ́fà bí so mo wá ní nitrogen méjì sodium méjì ìgbà tí mo ti ní sodium méjì bí ẹyọ kan lójú àbí ẹ jẹ́ kí n fi two síbi tí ẹ rí ní pelepele tí mo fi mu bò báyìí tí ẹ rí ní pelepele tí mo fi mu bò báyìí tí ẹ rí mo ṣe mu bò lẹ́yìn yẹn màá wá wò pé hydrogen àmì iodine méjì mélòó ló wà bí ìyẹn i mo ní i kan bí i mi i méjì ló wà bí báyìí i mélòó ló wà bí méjì i ti pé ó dàbí mo ti ń pè lọ ó ti ń pè lọ díẹ̀díẹ̀ báyìí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí í ṣe lẹ́ẹ̀dì a ní ẹyọ kan lẹ́ẹ̀dì ẹyọ nitrogen mo ti ní méjì nbí nitrogen nbí náà yẹn náà ti pé méjì nbí oxygen ńkọ́ oxygen di di mẹ́fà nbí yìí oxygen bíi two times three yẹn ti di mẹ́fà bíi náà. ìyẹn ó wá ku sodium sodium méjì ló wà níbí sodium méjì náà ló wà níbí ìyẹn ti lọ mo wá ní iodine mélòó bíi méjì iodine mélòó bíi méjì jẹ́rìí ohun tí ọ̀pọ̀lọpọ̀ wa máa ń wò pé ó le ni kò le ṣùgbọ́n ká farabalẹ̀ ká sì lè wò pé àkọ́kọ́ ká ti ní ọkàn wípé mo lè ṣe torí pé ọ̀pọ̀lọpọ̀ la ó kẹ́ àmì ilé ó ti le jù ìyẹn làkọ́kọ́ la ti kọ́kọ́ fi bà á jẹ́ tó bá gbé fún wa yálà àti ìwọ àjẹ́ àti pé yẹ ká kọ́kọ́ fi ìdí nìyí tí inú mi máa fi ń dùn tí àwọn bá fún wa ní ẹ̀kọ́ ìṣirò nínú mathematics àkọ́kọ́ olùkọ́ wa sọ pé ká ṣe kí ni o ká kọ́kọ́ solution tàbá kọ́kọ́ kọ solution yẹn di pé kí ni o a lè ṣe ẹ̀rù ti kọ́kọ́ bà wọ́n ni kí ẹ rí pé a ti ṣe báyìí kí ẹ pé a ti ṣe báyìí ẹ jẹ́ ká ṣe máa fún wa ní nítorí àkókò wa ẹ jẹ́ kí n wo ká wo ibi tí mo fẹ́ kí gbogbo ká ṣe léyìí kó tó di pé mo tún tẹ̀síwájú torí àkókò wa ní àọ̀rọ̀jọ́ musolókùn mọ́ mo fẹ́ kí gbogbo ṣe léyìí mo sì fẹ́ kí a sọ fún mi ibi tí màá fi nọ́mbà sí. Si tí mo bá ní na bí no3 tí yẹn fún mi ní na no2 pẹ̀lú o2 ẹ̀lò mo rò bí gbogbo gbogbo àlà ń gbọ́ mi báyìí mo fẹ́ ká ṣe yìí kẹ́jì sọ ibi tí màá fi nọ́mbà sí mo ń dúró. ẹ̀lọ́ṣẹ́ gbogbo àlà ń gbọ́. bẹ́ẹ̀ ni sà ok ibi tí a máa fi kinní sí tá a máa fi nọ́mbà sí ibi tó yẹ kí a yọ kúrò ibi tó yẹ ká fi sí nǹkan tó yẹ ká fi sí mo fẹ́ mo fẹ́ gbọ́ láti ọ̀nà ọ̀dọ̀ wa kò wá ní di pé bóyá èmi nìkan ni mò ń dá iṣẹ́ ìṣe gbogbo wa la gbọ́dọ̀ jọ ṣe a gbọ́dọ̀ jọ jùmọ̀ ṣe papọ̀ ni. sọ àǹfààní lè fún wa láti ṣe báyìí ń dúró láàrin ìṣẹ́jú àáyá. àwa tá a bá fẹ́ dá sí ìbéèrè tí olùkọ́ béèrè kí á náwó. aláàmú tí wọ́n lè tún béèrè ẹ̀ sábì lọ́lọ́kùnrin ok nǹkan tí mo sọ nǹkan tí mo sọ ni wípé mo ti ṣàlàyé ajẹ́ ti ṣe oríṣiríṣi àwọn iṣẹ́ ní ibi yìí mo wá wò pé ní èyí tí mo gbé sí ojú pátákó báyìí báwo la ṣe fẹ́ ṣe níbo la fẹ́ fi nọ́mbà sí àkọ́kọ́ ṣé ó pé ṣé wọ́n ti pín dọ́gbadọ́gba ṣé gbogbo ẹ̀ ló pé yìí tó wà lọ́wọ́ ọ̀tún báyìí àti ọwọ́ àlàáfíà àtọwọ́ àlọ́wọ́ àlàáfíà mi ṣé méjèèjì ló pé tí ò bá pé kí lẹ́rù bí a lè ṣe sí níbo ni ká fi nọ́mbà sí ok sultan ti nawọ́ akẹ́kọ̀ọ́ kan ti nawọ́. ok ẹ jẹ́ kó sọ̀rọ̀ ẹ jẹ́ kó sọ̀rọ̀. ó yá sultan akẹ́kọ̀ọ́ olùkọ́ ní kẹ́ ẹ sọ̀rọ̀. a máa fi two síbi reactant yẹn. níbi reactant ṣé kí n kọ́ síbi iwájú àbí láàrin àbí ní. wájú sá. ok kí ni kí n fi síbẹ̀ nọ́mbà wo ni kí n fi síbẹ̀. nọ́mbà two. ok kí n fi two síbi mo ti fi two síbi ó dáa èwo ni kí n fi síbẹ̀ yìí akẹ́kọ̀ọ́ mi náà tún náwó bóyá kí ẹni kó ń tún dáhùn. ok akẹ́kọ̀ọ́ ẹ jẹ́ ẹ fún lórí ọ̀fẹ́ sà. daniel oya. oya. apá ọ̀tún la máa fi nọ́mbà sí. ẹ níbo ok tá a bá fi nọ́mbà sí kí la fẹ́ fi orú nọ́mbà wo la fẹ́ fi sí i. méjì. méjì. bẹ́ẹ̀. ṣé e, kí n ṣé kí n yọ ilé kúrò ni àbí kí n sì bẹ́ẹ̀ ni ẹ fi sílẹ̀ ń bẹ. ok ṣé o ti wá pé báyìí. ẹ fi nọ́mbà síwájú NaNO2. kí ni kí n fi sí síbìn. ok ṣé o ti pé báyìí àbí ká a sì fẹ́ fi sí. o ti pé bẹ́ẹ̀. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ gbogbo wa gbogbo wa ni a gbà á gbogbo wa la gbà tá a bá ní ká wá wò rí i pé sodium mélòó ló wà ń a ní sodium méjì sodium mélòó ló wà ń sodium méjì nitrogen mélòó ló wà ń nitrogen méjì náà ni nitrogen mélòó ló wà ń nitrogen méjì oxygen mélòó ló wà ń oxygen mẹ́fà ló wà ń oxygen mélòó ló wà ń bì eléyìí mẹ́rin lélẹ̀ pẹ̀lú eléyìí ó ti di mélòó ah mẹ́rin àti méje ó di mélòó ó di mẹ́fà ó di mẹ́fà ẹ jẹ́ kí n fún wa ní eléyìí náà kí n tún wo ẹ jẹ́ kí n fún wa lélẹ̀ mo fẹ́ kí a tún eléyìí náà mo fẹ́ ká ṣe eléyìí ìyẹn túmọ̀ sí pé ọ̀rọ̀ yìí ń yé wa dáadáa ẹ̀kọ́ yìí ó ń yé wa dáadáa ẹ jẹ́ ká wo eléyìí ká wo bá a ṣe fẹ́ ṣe é tá a bá ní HNO3 pẹ̀lú Cu CuNO no three two pẹ̀lú NO pẹ̀lú H2O lẹ́yìn fi eléyìí síbí torí àkókò wọn. ó dáa ẹ jẹ́ ká tún wo eléyìí kí lẹ́nu bá a ti fẹ́ ṣe eléyìí báwo la ṣe fẹ́ yanjú eléyìí. àyà bẹ́ sílé ó bẹ́ sílẹ̀ ó bẹ́ sí o ó yá ó yá kí lẹ́nu bá a fẹ́ fi sí níbo la fẹ́ fi sí àkọ́kọ́ ṣé ó pé. àwọn tó bá fẹ́ dá sí ká náwó sókè. rárá sá ẹni tó bá fẹ́ dá sí kò pé ẹ jọ̀ọ́ tá a bá fẹ́ dá sí ẹ jẹ́ ká náwó sókè ká sì kọ́ sorúkọ wa ká lè mọ̀ kí olùkọ́ lè mọ̀ wá dáadáa aha ó dáa kí la fẹ́ fi sí nọ́mbà wo la fẹ́ fi sí níbo la fẹ́ fi sí báyìí kí lè rò bá a lè ṣe kó lè pé torí àkókò wa. a máa fi two síwájú hno eh, two yẹn. tá a bá ká fi two síbí. Si tọ́ mo ti fi sí o mo ti fi sí o oya oya kí ló tún kù. hydrogen ti pé báyẹn. hydrogen ti pé òkè èwo ló tún kù báyìí. ó kù nitrogen so a lè fi bóyá bíi two náà sí i. níbo ni ká fi sí. nitrogen bóyá ká ẹ jẹ́ ká fi two sí i. no no ok ká fi two sí i tẹ́tí bí eh. ok. no. ok mo ti fi síbẹ̀ ṣé ẹ ti rí. Hmm. no no no. kò pé ẹ pa two ẹ rẹ. tọ tọ tọ ẹ ṣe inú mi dùn pé à ń bá mi lọ bẹ́ẹ̀ yẹn inú mi dùn pé à ń bá mi lọ bẹ́ẹ̀ yẹn akẹ́kọ̀ọ́ kan ló sọ̀rọ̀ ni mo rò bí a pọ̀ lórí kíní dáadáa ẹ jẹ́ kí gbogbo á dá sí i ká dá sí ètò tó ń lọ yìí. ẹni náà ti pé báyẹn. ẹni náà ti pé báyìí ọ̀ àtọ̀. ẹ sà ok kí ló tún wá kù oh. báyìí. oxygen náà ti pé. oxygen ti pé. ẹ sà. ok oxygen mélòó ló wà ní ibi reactant yìí a ní oxygen mẹ́fà mélòó ló wà ń bì. ṣe é rí i pé oxygen ti jù bẹ́ẹ̀ lọ o eléyìí sì mẹ́fà méje mẹ́jọ ẹ jẹ́ ká wò dáadáa o. ok oxygen ò ti pé. aha tọ inú mi dùn pé à ń bá mi lọ lẹ́ẹ̀kan àmì à ń bá mi lọ dáadáa. Qui la fait chier? Qui la fait chier? Qui la fait chier? Qui la fẹ́ ṣe torí àkókò wa. ok a ò ní a ò ní àǹfààní púpọ̀ mi ò rò mi ò atọ́kùn bíi ìṣẹ́jú èlò lókù tá a ní báyìí torí àkókò wa. a ní bí ìṣẹ́jú bíi mẹ́wàá. àtọ́ tẹ́rí pé a ní ọjọ́ musolókun a gbọ́dọ̀ ṣe ohun gbogbo ní pápápá ẹ jẹ́ kí n ẹ jẹ́ kí n wọlé báyìí tí a bá ní ká dáadáa oríṣiríṣi ọ̀nà tá a bá ní a fẹ́ fi a máa fi tù síbí a máa fi tìrì síbí a máa ṣe gbogbo ẹ̀ náà la máa máa ṣe ó wá ṣe ṣe ká má tètè wá rí ọ̀nà àbáyọ sí i mo ti eléyìí sìn mo fi tìrì tiwa ń bì tẹ́lẹ̀ àbí tìrì tiwa ń bì tí n bá fi kọ́pà ajẹ́ ìbẹ̀rẹ̀ pẹ̀lú kọ́pà mo fi tìrì náà síbí kọ́pà ti pé mélòó bẹ́ẹ̀ yẹn ó ti pé mẹ́ta mẹ́ta ìgbà tí kọ́pà ti pé mẹ́ta yẹn ẹ jẹ́ kí n wá wò báyìí nitrogen náà ma ti ó ti lé sí i oxygen náà ṣe kí ni yẹn náà ti lé sí i kí ni mo wá fẹ́ ṣe ẹ jẹ́ kí n wò báyìí tí n bá ní ẹ jẹ́ kọ́kọ́ wo iye nitrogen tó wà ń bì lákọ̀ọ́kọ́ nitrogen bì yìí ó ti di mẹ́fà méje yẹn ti pé méje bẹ́ẹ̀ yẹn nitrogen mélòó ló wà ń bì ìyẹn di mẹ́fà nítorí àkókò wa eléyìí nitrogen ti máa lò ń bì yìí torí máa ṣe fún wa níṣẹ́ àmúrelé o nitrogen ti ma nǹkan tí bí eléyìí tí ma fi balance ma fi eight síbí n bá fi mẹ́jọ síbí tí mo fi three síbí yìí tí n bá fi three síbí tí mo fi three síbí yìí náà má sì fi four síbí yìí ẹ jẹ́ ká wò bóyá o ti gẹ̀ẹ́tì ẹ̀. bẹ́ẹ̀ sá. àtọ̀ ẹ jẹ́ ká wò báyìí ná hydrogen mélòó hydrogen mẹ́jọ àmì àmì hydrogen mẹ́jọ ló wà ń bí mélòó ló wà ń bí mo ní hydrogen mẹ́jọ ó ti pé ẹ jẹ́ kí n kọ́ jáde hydrogen nitrogen oxygen copper hydrogen nitrogen oxygen copper tọ wọn á ṣe báyìí hydrogen mẹ́jọ hydrogen mẹ́jọ nitrogen mélòó ń three times eight twenty four kọ́ nìyẹn àbí kí ẹ ń bá mi ká lọ àbẹ́mi nìkan mò ń sọ̀rọ̀. no à ń bá yín ká lọ. tí ẹ bá mi tọ. à ń bá yín ká níbí náà mo ní nitrogen mélòó wà bí mo kọ́kọ́ níbí yìí mo ní six níbí yìí six six um, ṣé òun ní ṣá irọ́. Uh, mo ní ok oxygen bọ̀ jẹ́ ìwọlé náà oxygen mẹ́ta lélẹ́yìí eight ní ọ̀nà mẹ́ta ooo eléyìí rárá o eléyìí kọ́ o a nitrogen níbi nitrogen mẹ́jọ ló wà níbi nitrogen mẹ́jọ ló wà. níbi hno2 níbo. ẹ fi four sí. níbo. hno2 yẹn. hno3 níbi hno2. ẹ h h ṣé níbi yìí ní ibi yìí. ẹ. òun ní mo ti hno2 ìran kò sí hno two bí yìí o hno three ló wà bí yìí o so níbí yìí eléyìí three eh, eight ló wà bí eight ló wà bí tí bá fi eight síbi hydrogen mẹ́jọ ló wà bí báyìí hydrogen mélòó ló wà bí náà hydrogen mẹ́jọ nitrogen mẹ́jọ náà bí nitrogen three lélẹ́yìí three àti uh, this is six nine eight okay eléyìí náà ti pé báyìí ẹ jẹ́ ká wọ oxygen náà twenty four lọ oxygen bí ẹ jẹ́ ká oxygen twenty four oxygen mélòó ló wà this is four five six seven seven um, six six times three eighteen four eléyìí náà ti pé twenty four copper three copper three so ilé náà pé six six ok this is eléyìí méjì ló wà níbí six eléyìí six àbí àti eléyìí báyìí no so ó dàbí ó ti pé báyìí tí ó ti pé báyìí hmm, o three. lágbé àwọn ọmọ akẹ́kọ̀ọ́ kan náwó sọ ok ok ok ok ó yá. ok uh, ẹ jẹ́ ká ẹ lè tún equation yẹn kọ. ok ẹ jẹ́ ẹ jẹ́ nǹkan ẹ jẹ́ nǹkan sísàlẹ̀ ẹ jẹ́ nǹkan sísàlẹ̀ ẹ jẹ́ nǹkan sísàlẹ̀. ẹ. bí mi ṣe ṣe. ẹ. mẹ́sàn ẹ wo tí mo ṣe ṣe yìí tí mo ṣe ṣe bóyá tẹ bá ti kọ́ tán ti sọ tí mo ṣe ṣe fún mi. ok ó yá sáré ó yá sáré sọ tọ̀dọ̀ ẹ náà sáré sọ tọ̀dọ̀ ẹ kí n bá ẹ kọ́ jáde. mo kọ two hno three Uh mm-hmm. huh. Plus three copper. Okay. Plus three copper. Mo fi three síwájú ẹ̀yìn ẹ̀. Equals to ah equals to eh, okay. no eh, mo fi three síwájú ẹ̀. Mm-hmm. No no ẹ̀ uh-huh. mm-hmm. mm? plus no nitrogen àti oxygen. Uh mm-hmm. huh. plus water báwọn HNO H2O. tí báyìí ẹ jẹ́ ká wò hydrogen méjì la níbí hydrogen méjì ìyẹn pé nitrogen mélòó la níbí a ní nitrogen méjì nitrogen mélòó la níbí ṣe é pé nitrogen ti nitrogen ti pọ̀ kò ní lọ bẹ́ẹ̀ yẹn tọ́rọ̀ mi yé wa bẹ́ẹ̀ yẹn. yes sir. aha so nitrogen mélòó ni mo níbí mo ní nitrogen méjì ń bì. olùkọ́ adéwùmí kan náà náwó ẹ̀jọ̀. ok adéwùmí ẹ jẹ́ ká fún adéwùmí ní orí ọ̀fẹ́ láti sọ̀rọ̀. ẹ jọ ẹ jọ ẹ jẹ́ ká ẹ jọ ẹ bá wa recap equation tẹ ṣe ń sin yẹn kò. ok òun náà òun náà láti ok ẹ jẹ́ n sáré kọ jáde fún yín ẹ jẹ́ n tún kọ equation yẹn kí ó tó di pé ẹ jẹ́ n sáré kọ ilé jáde. ok sir. So. yorùbá lè rí báyìí. àbí jẹ́ gbọ́ jẹ́ nǹkan lè jẹ́ nǹkan. so ẹ wò a ní ọjọ́ àrọ́jọ́ mùsùlùkùn mọ́ ẹ jọ so màá fún wa ní ẹ jẹ́ kí n fún wa nílé yìí ká gbìyànjú ẹ̀ nílé à ń fún wa nílé ká gbìyànjú ẹ̀ nílé tá a bá ní h three p o four pẹ̀lú n a o h tó bá fún wa ní n a three p o four pẹ̀lú h two o báwo la ṣe máa ṣe eléyìí eléyà jẹ́ iṣẹ́ àmúrelé wa ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ a tún pàdé ní ọjọ́ mi ọjọ́ orí. Uh, ọpẹ́ pàtàkì lọ́wọ́ ta áfíríkà fún orí ọ̀fẹ́ tí wọ́n fún wa láti lè mú gbogbo ẹ̀kọ́ yìí náà wá lẹ́ẹ̀kan sí èmi ni tí ń tòótọ́ olùkọ́ yín àníṣe Emmanuel Kẹ́hìndé tí ń kọ́ chemistry ní South Africa thank you ẹ ṣé pọ̀. atọ́kùn ẹ ṣé. ẹ ṣe púpọ̀ olùkọ́ wa agbádùn ẹ̀kọ́ náà ó ọgbó yìí wa ara wa ẹ ṣe púpọ̀ èyí tó jẹ́ iṣẹ́ àmúwọlé tó jẹ́ àsáǹtì a máa post ẹ̀ sórí facebook wa so ẹni tó bá ní ansa tó correct kó ṣe kí ni o ẹni tó bá fẹ́ dá sí kó ṣe kí ni ni ó kàn comment ni ó ni ó send your answer as comment so àwọn olùkọ́ ó fi ibo èyí tó bá ṣe kí ni tó bá correct ó sì fún ní ní ní igi correction àbí èyí tó ṣẹ́kù ni pé tá a bá ní ìbéèrè síwájú ká tó ká tó bẹ̀rẹ̀ after school gala so ẹni tó bá ní ìbéèrè fún olùkọ́ kí ó náwó. hello ǹgbọ́ kẹtẹ wù. ẹni tó bá ní ìbéèrè fún olùkọ́ tó ní ìbéèrè síwájú ká tó tẹ̀síwájú lọ sí èyí tó tún ṣẹ́kù ní ètò. ìbéèrè tí mo ní ni pé báwo lẹ́yìn ṣé equation tá à ń ṣe lọ tẹ́lẹ̀ báwo la ṣe yanjú ẹ̀ sí àbí ó ti correct. a ti parí ẹ a ti parí ẹ a ti parí ẹ torí ẹ mo ṣe tún fún wa ní ìmí báyìí. ok. tá a bá gbìyànjú yìí tí mo fún wa ní iṣẹ́ àmúrelé yìí ká gbìyànjú ẹ̀ dáadáa àá lè fi ṣọwọ́ sí kíní whatsapp group wa so ẹni tó bá ṣe tó bá rò pé kò yí òun dáadáa á lè á sọ àwọn ètò àwọn àwọn ẹni tó gbà àtàwọn ẹni tí ó gbà wọn á lè ṣe àtúnṣe nínú nínú iṣẹ́ yìí ẹ ṣé. ẹ jọ báwo ni a ṣe máa ní access sí whatsapp group yẹn. Ah, ok atọ́kùn mo èmi ṣí ẹ̀ lórí wọ́ọ̀ tèmi mo fi ránṣẹ́ sórí wọ́ọ̀ mi àwọn kan jẹ́ ẹ̀ làwọn kan ti ní orí ọ̀fẹ́ láti lè darapọ̀ mọ́ báyìí nǹkan tá a ṣe ni pé bóyá bóyá ẹ lè sọ bọ́n ṣe máa darapọ̀ mọ́ whatsapp group yẹn sà. ok ẹ mo fẹ́ máa máa copy link whatsapp group yẹn máa fi síbi síbi chaati níbí so àwọn tá a bá sí lórí whatsapp wa so kí á gbìyànjú ká darapọ̀ mọ́ra ní ìsìn so a kílíkì líǹkì ẹ̀ ní ó gbéra lọ sí whatsapp so ẹni tó bá tún ní ìbéèrè kan ká máa tẹ̀síwájú síwájú tó post líǹkì. tí ò bá sí ìbéèrè atọ́kùn bóyá ká tẹ̀síwájú ká máa tẹ̀síwájú sí. ok so a dúpẹ́ púpọ̀ fún àwọn olùkọ́ wa Mr. Anish Emmanuel tí wọ́n jẹ́ olùkọ́ chemistry ní South Africa a sì dúpẹ́ fún South Africa náà tí wọ́n mú ẹ̀kọ́ ìwà fún wa ní ọ̀fẹ́ àti ní. Uh, láì gba owó kankan fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ náà tí wọ́n jẹ́ ìwà.